ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò Ramadan Kareem hmm, adúpẹ́ pọ̀ lọ́wọ́ yìí tí ẹ jòkó tí ẹ ń farabalẹ̀ tí ẹ ń wo ètò wa láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ọlọ́mọsọ̀bà àgbọ̀dẹ́ nìkọ̀ọ̀kan yín ọlànẹ́bí lọ́dọ̀ ọlọ́run àwọn àmọ́ gbọ́dọ̀ dúpẹ́ àgbọ̀dọ̀ mọ́ dúpẹ́ fáwọn olóore tí wọ́n ń ṣe wá lóore ní gbogbo ọdọọdún tí hmm, Ahmed bin Salahuddin aláṣẹ àti olùdarí Standard Group of Company Eh, tí standard insurance consultant limited tó wà lábẹ́ tí wọ́n kalẹ̀ sí number three victoria arobieke street ní lẹ́kì phase one adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́mọsàbà dúró tì yín ọlànàbí lọ́dọ̀ ọlọ́run bàbá náà ti pé pẹ̀lú ògo ọlọ́run ṣá Allahu ta'ala hmm, àwọn lecture kan bẹ̀ tẹ́ máa wò lórí ètò yìí tó jẹ́ pé bàbá yìí náà ni wọ́n gbówó rẹ̀ kalẹ̀ á máa invite àwọn lecturers kan ẹ rí i pé irú lecturer tí wọ́n bá a sọ̀rọ̀ ní àná nínú àwọn tí bàbá náà sponsor ni kọ́lọ́run dákun dúró tì wọ́n ọlànàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah iléeṣẹ́ wọn náà standard group company ọlọ́run níjọ́ bàjẹ́ lọ́lá hawla wàlá kúwọ́ta ilẹ̀ abirasim. adúgbòrò alhaja àwọn khadija ti dámọ̀rì ìyá wa ní ìyá ìdàmọ́lá oníbàtà nínú bàtà tí wọ́n ní balógun street ní mọ́sálásí alájà lágége àwọn náà ti kó bàtà ránṣẹ́ sí wa pẹ̀lú ògbó ṣá allah títí ọ̀la àbọ̀túnla mm, ẹ máa padà bá gbogbo àwọn tó kálukú wọn kó wa ẹ máa bá lórí àtẹ́ńbí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run á máa tó tẹ́ máa rí mm alájọ Amira Salimat Adébọ̀wálé tí wọ́n ní fèrèsé seven block industries and buildings materials àwọn náà débi wọ́n kẹ́bù fúnra ọlọ́mọsàbà dúró tì wọ́n alájọ alhaja wa Abdulateef Ọ̀yáṣípẹ̀ di arósà dídí of Sogoro community central mosque àwọn náà ti fún wa lẹ́bùn wọn ẹ̀bùn tí wọ́n ṣe fún wa lọ́dọọdún wípé ká máa fi ṣàdúrà fún màmá tó bí àwọn alhaja wa Samiat Ọ̀yáṣípẹ̀ àti yáyàwó àwọn alhaja wa Fatima Ọlásàndé ọlọ́mọba wa kẹ́ wọn wa gẹ̀ Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah iléeṣẹ́ afamok eh, afamok travel and tours limited àwọn náà ti darapọ̀ mọ́ wa láti bá wa dòwò pọ̀ lórí ètò yìí lọ́dún yìí iléeṣẹ́ afamok náà tí wọ́n ń pè lọ sí mẹ́kà àti mẹ́kà àti mọ̀dínà ọlọ́run mú balẹ̀ iṣẹ́ náà jẹ́ umar àti hajj tẹ́ bá fẹ́ ṣe tẹ́ bá ti pè wọ́n wọn á dá yín lóhùn wọn á bá yín ṣiṣẹ́ wọn á bá yín ṣe. garutech garu technology nigeria limited àwọn náà ti ń darapọ̀ mọ́ wa kọ́lọ̀ mọ́sàbà iléeṣẹ́ garu náà ọlọ́run níjọba jẹ́ o ọlọ́run muhammed lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah wala hawla wala quwwata illa billahi al-ali al àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà tí ẹ̀ ń wò wá àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn kámẹ́rà tí wọ́n ń jẹ́ kó ṣeé ṣe ọlọ́mọ sábà dúró tì wọ́n ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run tó nípa ìbéèrè wa hmm, àwọn èèyàn ń pè mí pé ìbéèrè tàná àsàn àwọn tó jẹ bẹ́ẹ̀ ni ìbéèrè tàná àwọn tó jẹ ẹ̀bùn yẹn wọ́n ti wá gba ẹ̀bùn wọn wọ́n ti gbá gbà níjọ́ tí wọ́n wá gbà títí ijọ́ márùn-ún sónìí A padà so wọn tọ́ra a fẹ́ so wọn papọ̀ kán tó bíi mẹ́rin márùn ká lè so wọn papọ̀ kẹ́ rìbá rìbá ti fún wọn ní ẹ̀bùn ni lágbára ọlọ́run bá ti ṣe é nìyẹn ṣùgbọ́n ìbéèrè tí mo béèrè ní èyí tó kọjá lánàá yìí hmm, ìdáhùn rẹ̀ ni mo fẹ́ sọ fún wa yìí àwa tá a bá dáhùn ẹ̀ báyìí àwa la gbà ó àwa náà ni màá dẹ̀ pé hmm, mo béèrè yìí pé mọ́ta àtàwọn wàlá tẹ̀lé kíbla min Baitil Maqdis ila al-Masjidil Harami ìgbà wo ni Kaaba ibo dojúkọ àwọn mùsùlùmí tí wọ́n gbà dojúkọ kírun ìgbà wo ni wọ́n yí kúrò lọ́nà Jerusalem tí wọ́n wá kọjú sọ́nà Kaaba sí Mẹ́kà láti máa fi kírun ansa rẹ̀ ni pé báàdà thamani ata ashara shaharan min al-hijra ila madina lẹ́yìn ìgbà tá ànábì ṣe hijra kó Mẹ́kà lọ sí Madina tó di eighteen months oṣù méjìdínlógún lẹ́yìn oṣù méjìdínlógún tá ànábì lò Madina ni wọ́n tó change ni Ọlọ́run tó pàtẹ fún ànábì pé fàlànà wà lìyà nàkà kíbla tàn tẹ̀rẹ̀dọ́ha a wà yí ojú rẹ kúrò lọ́nà ibi tó ń kọjú sí òun kò ní kọjú sí bẹ́tẹ̀lì mọ́kírásì mọ́ wọ́n máa kọjú sí kaaba tànà bí fi yí kúrò lọ́nà tó fi yíjú kúrò lọ́nà Jerusalem tó fi kọjú sí kaaba. mo bẹ̀rẹ̀ nínú bẹ̀rẹ̀ kejì wípé mọ́ nǹkan tábà hàn lọ́dẹ bí ìyá talẹ́ntọ́ kọ agreement bẹ láàrin àwọn kèfèrí àtàwọn mùsùlùmí nígbà tá ànábì padà sí Maka talẹ́ntà ànábì padà sí kọ́ máa kọ agreement yẹn kalẹ̀ ẹ̀ńtà ànábì padà sí kọ́ ni Ali ibn Abi Ali ibn Abi Talib òun ni anabi kọ́ aláṣẹ kọ́ máa kọ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ́kẹ̀ta mo wá béèrè pé mimman akhadha ar-rasul sallallahu alayhi wa sallam miftah al-Ka'ba ba'da an tafa bil-bayt sab'an yawma fatihi Makkah níjọ́ tá anabi tí ó rí ìṣẹ́gun tọ́lọ̀ ń gbé borí gbogbo àwọn kèfèrí Mákà tánábì wa padà sílùú Mákà lẹ́yìn ìgbà tó ti kú Mákà fọ́dún mẹ́wàá níjọ́ tánábì wa padà wọ̀lú tí gbogbo ayé wa fi jó àtayọ̀ pàdé ẹ̀ táwọn kèfèrí ijọ́ náà tí wọ́n kù ńlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ká ṣíọ́ṣíọ́ ṣíọ́ṣíọ́ tí wọ́n rò pé ànábì ó sà wọ́n ní jàǹbá wọ́n rò pé ànábì ó sà ní kà wọ́n rò pé ànábì yóò nìkan lọ pa wọ́n ni tànàbí wa sọ fún wọn pé idhabu antum tulaqa gbogbo yín mo fi yín lẹ̀ ẹ máa lọ láyé àtàláfíà ìní foro yanró tí wọ́n fi sọ pé ah tọ́ bá yẹ pé èèyàn tọ́ pé báyìí láà ànábì sí àwọn rẹ́dì láti gba islam ọ̀pọ̀lọpọ̀ wọn náà tó padà gba islam ńjọ́ náà ànábì sì lágbára ńjọ́ náà kó ṣe wọ́n jàǹbá ṣùgbọ́n ànábì ò ṣe bẹ́ẹ̀ ẹni tá ànábì wa lọ ní kọ́ wọ́n lọ gba kọkọrọ kàábà wá lọ́wọ́ ẹ̀ tí wọ́n fi sílẹ̀kùn kàábà mo béèrè pé ló ń tọ̀hún náà ni Uthman bọ́nu Talha Uthman bọ́nu ọwọ́ ẹ̀ ti gba kọ́kọ́rọ́ kàábà tí wọ́n fi sílẹ̀kùn kàábà ká tí fi ṣe kí ọlọ́run dákun musa kan wa من النبي الذي ابتلعه الأوت ثم لبسه للبرد للبر بعد ثلاثة أيام من النبي الذي ابتلعه الهوت ثم لبسه للبر بعد ثلاثة أيام النبي الله wo ni ẹja gbé mi tó lo odidi ọjọ́ mẹ́ta nínú ẹja kẹja àwọn tó lọ lè pọ̀ sétí bẹ̀bí odò ànábì ọlọ́run wo kẹ́kàn dákọ̀ ẹ̀ ànábì báyìí ni ó lẹja gbé mi ìbéèrè ẹlẹ́kejì man huwa sahabiyu alladhi usibat aynuhu yawm uhud faraddaha lahu rasul sallallahu alaihi wasallam biyadi sharifa fakanat ahsana aynihi nígbà tó ń jagun uhud ìdá bá sàábé kan lójú ìdá yọ ojú ẹ̀ tójú ẹ̀ rẹ̀ jábọ́lẹ̀ nínú àwọn mòjísà tá nàbí ṣe nínú àwọn mẹ́rẹ́kù tá nàbí wa muhammad ṣe anábì dẹ̀ sọ pé ẹ lọ lè mú ojú tó jábọ́lẹ̀ nìwá ẹ mú ẹ mú ẹ mú ẹ mú wa anábì dànù ó dẹ̀ lẹ́ mọ́ ibẹ̀ padà ojú ẹ̀ dẹ̀ padà sáyé ẹ̀ ojú ẹ̀ dẹ̀ wá fáyín ju ojú ẹ̀ tó wá fáyín ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ ta ni sàábì ọ̀hún tójú ẹ̀ yọ bọ́ọ̀lẹ̀ tánàbí dẹ̀ da ojú ẹ̀ padà síbẹ̀ ta ni sàábì náà orúkọ ẹ̀ mu nídìí. nọ́mbà tírì ìbéèrè lẹ́kẹta kàmọ́ra wúrúdà zikiru ismi rahman fil qur'an al arahman arahman arahman arahman tọ́lọ́ ń dákọ̀ ní alukur'an ẹ̀mẹ́lẹ́ lọ́wọ́n bá pààrà arahman arahman nínú alukurani béèrè ju mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ta lọ nù mẹ́tẹ̀ẹ̀ta nù ni ẹ̀mẹ́lẹ́ lọ́wọ́n bá pààrà arahman arahman nínú alukurani tẹ́ bá ti dáhùn ẹ̀ ẹ̀yin náà ti darapọ̀ mọ́ àwọn tó fẹ́ wá gba ẹ̀bùn wa nù ni àwọn béèrè mẹ́ẹ̀ta yìí òun náà ní kẹ́ ẹ̀ bá ń dáhùn kọ́lọ̀ ń dákun mọ́sá gbẹ̀rẹ́ nìkan kan wa wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run adúgbò ẹ̀pọ̀lọ gbọ́n àtọ́ jẹ́ kéto tò ní ó dùn kó ní gbígbọ́n ọlọ́wọ́ bá àgbàdo àyín àwọn tó wà wà ń di ẹ̀rọ tẹ́ fi ń gbọ́ tí wọ́n fi ń yí fótò sótò yí fótò sótò sí bàbá Bísí ọlọ́wọ́ bá dó tì yín ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n láláyà illallah pòdúsà mi pàtàkì náà ti fẹ́ lọ́nba wà pẹ̀lú yín àdégbò àwọn kámẹ́rámán lọ́kùnrin lóbìnrin àdégbò àwọn tí ń sálọ sọ́tún sóbìsì látara pé kí iṣẹ́ yìí ó lè bá a dúró déédéé kí Ramadan Kareem kọ́ mọ́ bá fail ọlọ́run ní fail ẹnì kọ̀ọ̀kan yín náà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lọ́ gbogbo ẹni pìrìsẹ́ńtà tàjọ àwọn lórísun tààdún ń ní sùúrù fúnra wa ẹlòmíì ó kó ṣiṣẹ́ báyìí màá ní ah, ẹni sùúrù ọwọ́dọ̀ àti dé o ẹja ní sùúrù fún o wọ́n á dẹ̀ gbà fọlọ́hún ẹ ọlọ́run mọ́sàbà dúró tì í wọ́lá nàbí lọ́dọ̀ ọ̀rọ̀ wala la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-ali al-azim. nọ́mbà tẹ́ mọ́ wọn tẹ́kìtì ansa yín sí rèé zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero orí ibẹ̀ ni kẹ́ ẹ dáhùn ìbéèrè yín sí ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí bẹ́ẹ̀ yín náà fẹ́ darapọ̀ mẹ́tò yín ni ẹ fẹ́ gbé ẹ̀bùn wá fún wa ni àbẹ́yìn náà fẹ́ darapọ̀ mọ́ wa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 ilà abilà ilà abilà sim ẹ má gbàgbé o nọ́mbà tẹlẹ pèmí sí náà ní zero eight zero two three zero five five zero eight six bẹ́ẹ̀ náà nílẹ̀ wàásù tẹ́fẹ́ ká wá sọ fún yín àbá yín náà sáfẹ́fẹ́ àwọn ọmọ ọlọ́ba yìí tó bá di jọ́mẹ́ tó bá di ní ọ̀la á pàdé lórí ètò yín ètò wa Ramadan Kareem wallahu akram ma'asalam wa ilal